ọlọ́pàá àlékún ìyọ́nà rẹ̀ kó bá sí fún ọ̀sọ̀hàrà ẹ̀nà ni a ń jẹ ọlọ́pàá àlékún àgbọ́yé ẹ̀sìn lórí eré tayé tí ò ní títọ̀run lọ́wọ́ ọ̀run kó jọ ó má jẹ́ ìsìnkẹ́lẹ̀ ètò látọ̀dọ̀ ọlọ́run àwọn làwárò pé àárọ̀ lábẹ́ ṣe ìgbógbà tọ́lá ọba pọ́dà rẹ̀ sí náà lẹ̀rọ̀lẹ́ ọdẹ ọlọ́run tó gbọ́ wọn bá àtùkù díẹ̀ náà tàbẹ́ ti dára wa lẹ́kọ́ yìí àdìtì sí àwọn tún bílọ̀ ní ẹ̀yìn ìgbà tí mo kí gbogbo ẹ̀yìn bàbá wa lọ́dà الأخ الركاب الإمام عيسى نبابا كما قلت حفظه الله ورعاه Àdáwọ̀ tí èyàn fi ń padà fi súnà pìtàn pínpà kan náà fi ṣe súnà, tàbí àríjá ìnà tó ń pè súnà ṣùgbò tó ń lò kí kankan yẹn. Orí ibú tó máa ń dé báyẹ̀ tí a fi ń sọrú ẹ̀ ọ̀rọ̀ kó máa fi kàn yóò, kó máa fi kàn náà. Irú ìjókòó tó yẹ àgbákò tí máa ń dé báyàn tọ́fìmọ́ wá ń bá ọ̀fẹ́ ẹ̀sìn tàbí fọkàn balẹ̀ sí lọ́dọ̀ pé lẹ́sìn ni kìí ṣe lẹ́sìn àdáwò tí máa wá mú ní bárú alágbó orin bilágbó mọ̀lídì ọlọ́njọ́ wá fi kàn wá o mo kẹ́yìn bàbá wa brothers lákọ́nà kẹ́yìn ìyá wa náà kọ́lọ̀kọ́ bá sán ilẹ̀ sọ dáadáa ilé ìta ń ṣe náà ní ta wá ṣe láyé

àbẹ̀wọ́lọ́ àpá kó jọ àti tayé àti tọ̀run méjèèjì kọ́lọ̀kọ́ má dùn wọn nú ẹ̀hùn àdítò tí a fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ìpalẹ̀mọ́ Ramadan wa lónìí ọ̀nà ni hadith ilé tí Ànábì sọ fún yìí gbogbo wa náà ló ń bá rí sallallahu alaihi wasallam ọ̀rọ̀pọ̀ lórí hadithi ọdọ̀pọ̀lọpọ̀ àfẹ́sìn pé ìjẹ́ hadithi ilẹ́sẹ̀nlẹ̀ aláwọn kan tí wọ́n gbà yí pé kò lẹ́sẹ̀nlẹ̀ lọ́dọ̀ tàwọn rẹ̀ráwọn ọ̀pọ̀lọpọ̀ àfẹ́sìn nínú wọn ni imamul muhaddithin al-imam àwọn pàpẹ́ àdísì yìí wọ́n ní àdísì tó lálàáfíà ní pàápàá jùlọ fi bábi targhibi nígbàtà bá fẹ́ ṣe ní lójú kòkòrò láti júye bó ṣe yẹ kéèyàn mánéjì ìgbésáyé rẹ̀ àti gbogbo àwọn stages tí a máa ń bá rẹ̀ yẹn nínú ayé náà kó ní

kàhàdìsì yíò àdìsì tó gbádùn ni afọ́wọ́ abdullahi bin abbas radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ mọ̀ pẹ̀pẹ́ ànábi sọ̀rọ̀sọ́lá sọ pé ẹgbẹ̀tẹ́ ni mo kọ́mùsà ìgbìtẹ̀ni mú Igítẹ̀ àwọn àmọ́ márùn-ún kan. Kọ́bílẹ̀ ọkọ̀mù sí àwọn àǹfààní márùn-ún kan tó bá kọ́gùn tó dọ̀ yín. Kọ́bílẹ̀ ọkọ̀mù sí ẹ tètè ló márùn-ún yẹn o. Nǹkan márùn-ún tọ́nà bí fẹ́ kà yìí, sallallahu alaihi wasallam, ẹlòmí a máa ní opportunity márùn-ún. Ẹlòmí a dẹ̀ opportunity bí mẹ́rin nínú ẹ̀. Ṣùgbọ́n kò sí bó ṣe lè ògó kéré tó, tíyàn náà ní nínú ẹgbàtà bá ń kàkalẹ̀. èyí tó máa fẹ́ dàbí ìgbà tí yẹn ní nínú ẹ̀ afẹ́ máa jẹ́ bí ẹyọ kan nínú márùn yẹn afẹ́ máa jẹ́ bí ẹyọ kan nínú márùn ní mọ́ kọ́mú sáwọn kọ́mbìlà kọ́mú sí ilé tó tún wá fẹ́ jẹ́ bí ìkejì rẹ̀

téèyàn sì lè fò sókè fò sílẹ̀ téèyàn sì lè fara ṣiṣẹ́ téèyàn sì láǹfààní àti ṣe oríṣiríṣi nǹkan pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ gbogbo ń tàà ń ń ṣẹlẹ̀ káàkiri àwọn activities ayé lónìí owó ọ̀dọ́ ló wà tágbà ti dé mélòó làgbà lè ṣe ọ̀dọ́ ọ̀dọ́ òun gangan ni ẹ̀mí gbogbo orílẹ̀-èdè lágbàáyé ṣàbábákí àkọ́bílà hẹ́rọ mi ọ̀dọ́ òun náà ni òpómúlérò kan tó pẹ́sì dání táwọn ọ̀dọ́ ní ẹ̀sìn bá ti gbádùn pẹ̀lú àánú ọlọ́run ọ̀dọ́ náà ni òpómúlérò kan tó dúró ní community táwọn ọ̀dọ́ community kan bá ti dáa tí kìí ṣàwọn ọ̀dọ́ onígbó tí kìí ṣàwọn ọ̀dọ́ ọmọ ọ̀ta ọ̀daràn tó jẹ́ àwọn ọ̀dọ́ tí wọ́n jọmọ olúwàjú ọ̀dọ́ kọmúnítì yà lálàáfíà ní fọkànbalẹ̀ àtàgbàbẹ̀ àtòbìnrin bẹ̀ gbogbo ẹn tó wà ń bẹ̀ agbájú ayé wọn ṣọ́dọ̀ ìlà bálàfà ìṣòdẹ̀rú ìwà bálàfà àrùbá ìrìnà sànàtàun ṣẹwárí ni wọ́n kọsẹ̀ níbi ìjẹ́kọ̀dọ̀ lásìkò ọ̀dọ́ lò dáadáa ọ̀pọ̀lọpọ̀ òbí ṣàkóbá tó láti lè rí àsìkò ọ̀dọ́ yìí lò dáadáa wọn ọ̀pọ̀lọpọ̀ òbí ló ní òkè tọ́ ọmọdé stéjì tọ́lọ̀ wọn bá sọ nínú Al-Qur'an ní pé ká tọ́ ọmọdé ká tó sọ pé mo sì ẹ́ níbi tẹ́rù òdí níbẹ̀ ẹ̀ mọ́ ọjọ́ orí wo ló yẹ káwọ̀ òbí ṣe wàhálà ká ọmọdé ọ̀pọ̀lọpọ̀ cross títì àbótẹ̀ ti drive àbótẹ̀ lè ride ọ̀kadà àríkẹ̀ẹ́kẹ́ àdá òun náà ti tójú bọ̀ òun náà ti gbọ́n ìfáàtù ti ń dá ìnìkan gbé ló sẹ́ ah, at what age ọmọ náà lè máa jọmọ 50-20 years lọ. Ah, Kò tí tó fílẹ̀. Bàlágọ̀ àìṣe ó jago. Àwọn bàbá lè máa rò pé ṣé wá nígbà tó wá pọ́ ọmọgbọ̀n ọdún ni wọ́n láyọ̀ ọmọgbọ̀n ọdún náà ọlọ́run sí ní kẹ́ fílẹ̀. Àtà ilá bàlágọ̀ àṣù dàrú. Ọlọ́run ló tó bá tó tójú bọ́. Wọ́n tán. ẹlọ wọ́n ní ìsìn pẹ̀lú fóònù kéékèèké lọ́wọ́ àbí fóònù ńlá lágbẹ̀gbẹ̀gbẹ̀ náà ni kò sí tí wọ́n mú dání sọ́n fi ń dára tí ó dá bí tí mo jókòó sí mo tẹ́rọ ọ̀dọ́ kan ọmọbìnrin tó mú fóònù tó ń ṣe oríṣiríṣi báyìí pẹ̀lú wọ̀kúwọ̀ tó wọ̀ níbi tá a jókòó sí rọ̀ lẹ́ta ìṣẹ̀dé mo jẹ́ ń ṣe mọ̀gbọ́n iṣẹ́ ìwò lọ wúbọ̀ Inna lillahi wa inna ilaihi raji'un hatta idha balagha ashuddahu wa balagha arba'ina sanatan gbogbo ọjọ́ rírọ ọmọ tá ń sọ yóò lè máa jí ju ọmọ etí yẹ̀ lọ ó dẹ̀ ti gbàgbọ́ ti tó júbọ́ àwọn òbí ẹ̀ ti gbàgbọ́ ti tó júbọ́ ó ti lè dá lọ fóònù náà kí ló dé ẹkùn ọmọ dọ́ọ̀nà àwọn ọmọ yẹn Allah bá ní kẹ tó gbàgbọ́ mọ́ tó jú bọ́. Wàbàlágọ́ arba'in sanata. Bàlágọ́ aṣúdà. Wàbàlágọ́ arba'in sanata. Ọdígbà tó bá tó tó arba'in sanata. Tó bá ti tó mọ ogójì ọdún. Gbogbo ẹ bàbá tẹ́wàá bí lónìí. Mélòó nínú wa? Táà ń tọ́ wa tó ti lọ́gbọ̀n ọdún táà ó fẹ́yàwó àdí ìfilẹ̀ ó lọ́lé ọkọ àdí ìfilẹ̀ àti ṣe ń bá rí nípa ipé ọmọ sì ní ẹ́ kí lè jẹ ọmọjọ́ ò ní ọba jẹ́ èyàwó lè ní àgbàlagbà lónìí tó ráyẹ irú tàǹsọ̀ yìí ọ̀sọ̀fẹ́ wọ́n náà ti má rí wo mi ráyí mi ní táìm fún gbogbo yẹn mọ́ ẹ ma lọ yanjú ẹ̀lára ara yín wà Ah, wọ́n tí mo ti ṣe àwọn ẹmọ́ náà lọ sí skúl fún establish fẹ́ what else do you want kò tí tó fílẹ̀ àwọn ànábì ọlọ́run ẹwà ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ó pọ́ mọ́ gójì ọdún ọlọ́run pé lánàbì ọlọ́run tó pè dìde lánàbì ọlọ́run torí ẹrù ńlá tó fẹ́ rù ọlọ́run rí pé èjì tí ọlọ́run nírí pàgbára rẹ̀ ká nìyẹn ó fi ṣe wáàdí fún wa ní ó fi kíní ẹ̀ pass message fún wa ní. àtà ìzábalábà ṣúdàkọ̀ wà bàlàbà àrùbà àìyìnà sánàtà àsìkò ọ̀dọ́ àsìkò kan tó gbẹgẹ́ ni àbí káwà tá a jó bí fáwọn ọ̀dọ́ bọ́ọ̀dọ́ manage àsìkò náà ṣàbáà

látara pọ́pọ̀lọpọ̀ òbí ti kà wọ́n kún pé wọ́n ti gbọ́n. Náhánù na kú sún alẹ́ ìkànnà bá àhún bí lè ṣáàkà. Káwọn tó wá jọ́dọ̀ lónìí náà wá gbọ́. Ìnáhún fi tí a tún ní àmànú bí ọ̀bí mú wá zídé náà

ṣe wọ́n rántí wọ́n dárúkọ ẹ̀bá kan jọ ní yìí mú ní kìtù èwo tí ní léyìí bóyá làkókò wọ́n ní bóyá lẹ́lẹ́ àbí kíní kan ẹ̀lẹ́ ah, wọ́n rántí ẹ̀nà ní kí ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ ní jẹ́ kí màá Ibi táwọn ọ̀tọ́lọ̀ tí ròyìn àwọn ọ̀dọ́ kan bí pé àwọn ilé ìfìtì ìnàhùn fìtìyàtùn, àmọ́nà bi rabbihim ọ̀dọ́ kan ni wọ́n tí wọ́n gbọ́ lọ́wọ́n bá wọn gbọ́ wọ̀zídìnà hàn húdà látara gbígbọ́ lọ́wọ́n gbọ́ wọn òun tún ṣàlékún ọ̀nà ọmọ fún wọn tíyàn bá rìn lójú ọ̀nà rẹ̀ ọlọ́run á ṣàlékún orí fún tíyàn bá ṣẹ̀ṣà wa bí ìwà burúkú ẹ̀rí pé nǹkan yádẹ̀ máa rọ̀ ọlọ́run láti máa ẹ̀rí pé wọ́n ti mọ fóònù yẹn tẹ̀ lọ wọ́n ti mọ oríṣiríṣi jókíjó yẹn jójú ìyá wọn àti bàbá wọn lọ wọ́n ti mọ àrà burúkú yẹn dá jà wọn tí wọ́n tẹ̀ẹ̀nì wọn lọ ṣèbá àwọn kan wọ́n tẹ̀ẹ̀nì àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọta tí wọ́n kún gbòrò lónìí wọ́n ti di ọ̀gá fáwọn tí wọ́n tẹ́ wọn سبعة يظلهم الله تعالى في ظله Àpẹ́dí ẹ̀ lórí ọ̀rọ̀ tọ̀dọ̀ yìí tó ṣe ìlà ìzìlà ìlà ìzìlòhù. Alábìsọ̀rọ̀ sára sọ pé àwọn méje kan bẹ sọ̀lọ́sọ̀rọ̀. Ìzìlòhùn Allahu ta'ala bi zillihi. Ọlọ́run á jẹ́ kí ìbòjí ṣẹ́gbò wọn. Yawma la zilla. Ẹ̀rí pé ní ìsìn àwọn òpẹ má jà jókòó sínú ọ̀rùn kò bára rí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àkí wọn wọn ní choice yẹn o kò sẹ́ni tí yà ń wọn kò sẹ́ni tí ò wù kó máa gba ọyẹ́ sórí nínú ilé nínú mọ́tò lọ́fíìsì ibi tí kó ti bá rẹ̀ lórí iṣẹ́ ọwọ́ ọkọ́ wá ló máa tarí ẹ̀fin tó máa dúró sí jọ́nà àwọn ká mara bẹ lábẹ́ òjì yàwó máa lábẹ́ lábẹ́ ìlú Imamun adil Olórí ẹ̀sìn tó dúró déédé pẹ̀lẹ́ sí tó dẹ̀ ṣe déédé pẹ̀lẹ́ àwọn jọmọ́ tọ́rọ ń kó tí tí ó ṣàkóso fún wọn. wọ́n ṣàbùn tẹ́jà fi ìbàdàjìlá. àwọn méje lára bí pé wọn wọ́n ni wọ́n ṣàbùn àti ọ̀dọ́. nẹ́ṣà fi ìbàdàjìlá. ọ̀dọ́ tó já sí pé ó lásìkò ọ̀dọ́ rẹ̀ láti fi jìjọ sí fọ́lọ́hùn. bájẹ́mọ̀ kí mi náà tẹ́rí pé àgbà ti dé kò ṣeé ṣe máa Bàkẹ́yìn kájẹ̀ ni mo jẹ mọ ní. Bákẹ́yìn tún rẹ̀ láìṣàbá bíbí dámú ìrìnní. Ìgbọ́n pẹ́ tí mo bá ń dá ni pé ẹ̀yin ò dàgbà sí ilé ọtí o. Ẹ̀sìn ti dàgbà sí nẹ́ẹ̀sì. Ẹ̀fín náà ń kábàámọ̀ kó ní ó bọ́ fún àwọn tún ni. Bàkẹ́yìn tún bíbí dámú ìrìnní. Àsìkò ọ̀dọ́ màgbẹ́ gẹ́gẹ́ gan afáà ẹni bàkí ètò alàṣàbábẹ̀ ìbìdámà àìní mo jẹ́ ń sọ púpọ̀ dọ́ tó ń lo àsìkò ọ̀dọ́ rẹ̀ rádáradá. Fàlàmù yóò gbé ní ká wọ́lá nà ṣíbò. gbogbo tí wọ́n sọ yìí. Fàlàmù yóò gbé ní ilébò ká wọ́lá nà ṣíbò. Àti ẹkún ilé tí mo kàn sórí kòrò tó mẹ́kọ́. Fàlàmù yóò gbé lé. Àtẹ̀lé ni. àti ẹkún tí ẹkún yàn dẹ̀ ra rò kanlẹ̀ ó dẹ̀ bú sí gbé gbàmù ó dẹ̀ mú ohun jáde síta ó ní kò sí ìtò rọrọ̀ mọ́ kò sí ìtò ṣàfàní mọ́ fàyà lè já báyìí ní ń bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìrònú ti dé pé à ah, mi ìgbọ́dọ̀ má gbà rẹ̀ ọgbà mi náà ni lẹ́yìntà ṣàbábà ah, ara yìí mú mánéjì ara mi ní ìrìnjò ìyàwó máa ń rọ̀ ma wá pé wà lè

ẹ̀já ti ń ṣiṣẹ́ káàkiri ara ní tó bá ti ń di pé ọwọ́ ti ń lẹ ti ń lẹ ojú ti ń lẹ oríkèríkà ara ti ń lẹ a máa dùnyàn ní torí ẹ̀ gbogbo ẹ̀ ní má fi ṣe ṣìná tó ní mu àlàáfíà tó ní ìjọ́dọ̀ tó jọ́dọ̀ òun kọ́ lè já àwọn agbódegbà fún àbí ò náà ló lè lọ kidnap lè máa torí gíríṣà àwọn ara yìí. arúgbó jẹ́ mo bú láti láti dàgbòrò orú ni. ìwọ máa wá sí nínú orú wọn. ẹlẹ́yìn rà kọ́kọ́. Akẹ́jì ń bẹ̀. èyàn jọ́jọ́ ni èyàn jágbà ni àlàáfíà ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lọ ṣe ń pìn àgbàlagbà mí lè lálàáfíà jọ̀dọ̀ lọ ṣẹ́rí gbogbo gbàtọ́lọ ń bá fún ìmẹ̀ àti ní àlàáfíà lára wa lo àǹfààní àlàáfíà yẹn o kọ́ọ̀bílẹ̀ àṣàkọ̀ nígbà kí láǹfààní tó fẹ́ fà àlàáfíà yìí ṣe kí ṣe ẹlòmí lálàáfíà ó ṣe eré nǹkan kà wàláhì ìwòkú wo ló fi ń wò lórí bóòrù ẹlòmí lálàáfíà ó ṣe ń lè dìde ńlẹ̀ lóru àsìkò tó dìde ńlẹ̀ lóru tí ẹkó fi bẹ̀rẹ̀ sí kó lọ ṣàrọ̀lá kó máa ṣe jọ́sìn fọ́lọ́run ó kàn bá gbogbo orin ẹjẹ́ fíìmù ló fi wò àsìkò tó lálàáfíà tọ́lọ́run fẹ́ lálàáfíà yìí lóò tó ní pé tọ́lọ́run bá padà sí ìsẹ̀ àlàáfíà yìí táàrẹ bá dé àlàáfíà tó nígbà tó fi sílọ́un yẹn nígbà tó bá padà wà nípò ààrẹ tó lè sílọ́un táìlera bá dé tó láfàánà ti sílọ́un wọ́n ma kọlá dáálẹ̀ fún ẹbá níbi bí ìgbà tó wà lálàáfíà ìtumọ̀ rẹ̀ nípo ti jomi síwájú. wọ́n fi kún mi márùn zakọ̀nà kún mi kọbẹ̀lì ayíyà tí kún mọ́ lè máa wò. sọ pé àṣẹ ní ìgbésẹ̀ gínà lè ẹgbẹ́ ti wíyẹn rárá nọ́fà kọ̀rọ̀ kò mọ́ sí di owó na nìkan ná ẹ̀tì ẹ̀ náà àwọn kan ni wọ́n ń gbéṣẹ́ kan ni níjọ́ tó bá fẹ́ ṣàárẹ̀ wà lè máa sọ fọ́lọ́n pé ọlọ́run mọ́gbàláfẹ́ lára mi mú fẹ́ fi sí ẹ̀ wọ́n forí kiri kára mi dèmí mọ́lẹ̀ àwẹ́ mọ́dí tọ́ọ̀sì mi ìfẹ́ kó máa jámọ́ mi lọ́wọ́ sáàrẹ̀ bá ṣe gbogbo pàtí tó fẹ́ lọ o mọ́ lọ wo orí fóònù ní pé ah ṣe mi nílé àtẹ́ni program yìí ah mi nílọ sí nílẹ̀ dì yẹn kò ní ìrónú pé ṣe mi nílé mi ní mọ́ọ̀sì so mi nílé gbàwẹ̀ lọ́la dé báyìí ah! àbí mo máa lè manage gbá ní tálàáfíà bá wà lára ẹ lásìkò tó wà yìí má ṣe Àlìmùbádárájù bílé àmẹ́lì sọ́lìhì àfinà síhàtì. Aláàárẹ̀ ń sọ pé àlàáfíà, ìwọ tó wá wà àlàáfíà wá ń fi owó rẹ̀ pé àárẹ̀. Àlìmùbádárájù. Olóhun wíkì kó ara sick, ní sickness ni, head is well, bí jágbó ti ṣe lọ́lá tó kọlọmáfà rẹ̀ dé mọ́lẹ̀ tó bá rí ń sápẹ̀ láàrẹ̀ a ní kọlọ̀ ń gba gbogbo nǹkan ẹ̀kọ́ fún lálàáfíà ẹwọ́ bọ́lá ẹ̀ jẹ pọ̀ tó bá ààrẹ orílẹ̀ rẹ̀ bá gbádùn gbogbo wọn fẹ́ mójútó ẹ̀lẹ́ṣọ̀ tó ń bọ̀ wọn fẹ́ mójútó kíní kan àti set everything kalẹ̀ táàrẹ bá dé lónìí bàbá ní kọ́ gbà wọn jáde ní ò ẹgbẹ́ ìlú wà fi ilẹ̀ àúláàdì máa o máa tán. Ó tọ́ ni. Wà sọkùnmọ́ yóò sí kàdé kí wọ́n lè máa lè wálé wáládìí. وسقم يوسيك ذكرى المال والولد àtàlájà òjé ló ń lògùlò fílmáàlì zẹ́yìnà jẹ́rí lóòótọ́ ni pé ẹ̀ṣọ́ lówó fílmáàlì zẹ́yìnà àwọn bàbá àpapà ní òṣèṣe ṣàdínì fílmáàlì zẹ́yìnà òótọ́ ni wà fílì àúláàdì mákìrò màtán bẹ́ẹ̀ náà ni ìṣẹ́ rí táà pè ní kíyàn lọ́mọ àgbọ́nilọ́lá máa fọmọ́ ṣe fún sí gàdé kí wọ́n lè máa lè wá lè wá ládé. Ìwọ́n kí ní kan wà ó ní agbára tó ti pé. Ọmọ yóò sí gàdé kí wọ́n lè máa lè wá lè wá ládé. Tó ń bá ṣẹlẹ̀ síyàn, èyàn gbàgbé wá gbàgbé ọmọ òlà rẹ̀ o. Táàrẹ̀ bá dé, èyàn gbàgbé pásọ̀ ní fóònù ẹ̀. Táàrẹ̀ bá dé, èyàn gbàgbé pí ní ATM ẹ̀. Táàrẹ̀ bá dé, ọmọ wọlé yìí ní dámọ̀ fọ́mọ́ ní gbogbo tí yàn ń kọ̀ pé ìfẹ́ kúrọ́mẹ́ kúrò jẹ́ná ìyá máa wò bọ̀ ààrẹ torí ẹgbà tó lálàáfíà ìmá ìṣe ìṣe kó ṣe ìní ìwà ìkànnà lè máa lè yọrọ̀ jì ní

gbogbo tó bá ní ṣe pẹ̀lú pé yàn lọ àlábíẹ̀ rẹ̀ yàn tó tẹ́jẹ̀ tó hùwà bàjẹ́ ṣe bá dájọ́ ọlọ́run fẹ́ ní làákà tó tó fi yìí hmm. wọ́n ti mọ̀ ẹ́ níbi iṣẹ́ pé ó gbárí gan tọba ti fẹ́ da gbogbo ẹ̀rù tọba ti pè ẹ́ oṣù ọwọ́ ṣe máa perfect document yẹn ìwọ ló ń ṣe tọ́lọ̀ ń bá yí làákà yẹn tó di ó parí ó ṣe bẹ́ẹ̀ fáwọn àbálà náà wọ́n wà láyé lè níbi aláìsí àlábíà ta níyẹn ẹ má jà lóńdòkúdò Síhàtàkà. Àtàkà. Kọ́bílà sọ́kọ́míkà. Torí pé àsìkò àìlera ń bọ̀, kò sọ́gbọ́n tí yàn fẹ́ dáṣe, kó lókun mọ́rídọ́ ìlàmọ́ ń ṣẹ́fẹ́ ètò. Ọlọ́run bá ní gbogbo aláàárẹ̀ ni àwọn ẹ̀dẹ́ èèyàn. ju àárẹ̀ lọ, ẹ̀fì sílọ́run, kóníkàlùkú wà lóbi ṣe dáadáa o, ká má fẹ́ nara pé àárẹ̀ o, àbí ọlọ́run fún ọkọ̀ tọ́wà nídìí gbílẹ̀ àdá ọlọ́pàá fún ọlálàáfíà ọ̀. àmín ọlọ́pàá fún ọlálàáfíà ọ̀. àmín ẹ̀rọ ọlọ́run kan síkì kò tí pọ́sẹ̀ méjì ní sí ìtàn àwọn tí wọ́n tọ́jú wọn owó tí wọ́n ti ná sílé ní 10 mílíọ̀n náírà wọ́n àti èròjú tí wọ́n àfíjọ wọn wọ́n àti èrè green light pé bóyá bá a ṣe ń wó ìyá àti dípò owó ti kù náà wọ́n sì káyà sókè náà ní pẹ́tọ̀ ọlọ́run jọba dojú ti wà májẹ̀ kó ojú náà láti mọ́ pa lẹ́kùn owó nìyẹn pẹ̀lá rẹ̀ pẹ̀lá láàfí ara ẹlẹ́ẹ̀kẹta Fẹ̀rọ̀gọ́kà kọbílà ṣọ́gbọ́lẹ́kà. Fẹ̀rọ̀gọ́kà kọbílà ṣọ́gbọ́lẹ́kà. Ṣẹ̀rẹ̀lẹ́sùkù gbàtọ́lọ̀ wọn ní káṣì rojú ráyè báyìí àyẹ̀lójú láyé a máa ṣẹlẹ̀ sí ìyàn gbogbo ẹ̀kọ́ ni ti péyàn wà ní tìmọ́lé o. Rọ́gọ́kà ọmọ yáwá kan bí rọmọdọ́nù méjì sẹ́yìn báyìí náà kọ́ ni wàhálà kan dé bá rọmọdọ́nù yẹn ń bọ̀ lọ́nà ni àdúnumọ́ tó ní agbára ó wá wà nínú ògbèkùn àwọn ìjọba kọlọ̀ tó bá wà láà àtùkùgbà díẹ̀ tó fi wà ń bẹ̀ yẹn subhanallahi alazim gbogbo tó bíbí pẹ̀lú àwọn oníṣiríṣi nǹkan yàtọ̀ sí mọ̀ká àgbà yàtọ̀ sí àwọn adébítì sílé pẹ̀lú àwọn ará alẹ́ tìbí iṣẹ́ wà ń bẹ̀ oníṣiríṣi náà tún ló sì káàkiri wọ́n wá wà lójú kan ọlọ́run wá àbáta rẹ̀ sójú kan kò ní àṣẹ́sì sí fóònù níbi tí wọ́n tán mú lọ kò lè àwọn kan tó wà ń bẹ̀ lọ́kàn sọ pé ń tọ́ bá gbé fún ló ń jẹ bá lè lé tó ti kọ́lé wallahi ìrọ̀gọ́gá ẹ̀kọ́ bí lẹ́ṣọ́gún ní ká ẹ̀kọ́ tó súnmọ́ mi dáadáa ni o ah olóhun tún wá mọ̀pọ̀lọ́ ń tó bí àbíkó ń ṣe sí òun jẹ́ ọmọ bó ṣe rí má ọmọ bí ìyàwó ṣe rí ọmọ bá wọn ṣe rí òun mọ mẹ́sẹ̀jì tó ń wọlé mẹ́sẹ̀jì tó ń jáde ó wà lójú kan olóhun ya gúgún ya fi yẹn bẹ lọ́hun bí sí lọ́hun bí pítọ́ àṣẹ́bílá ẹjẹ́ rírí àṣẹ́ kò ní ṣẹ́kùn kankan fún ìyàn tí a máa ará ìyà díṣe láwọn àsìkò báyà àtẹ̀sì kò rí kankan ṣe máa ń bẹ̀ àtẹ̀sì ìgbàta ṣe rójú ráyè yìí ìfúnpínpín a máa déngbà míì àìrójú ráyè a máa déngbà míì ìbàtà ara àyẹjá sílọ̀ kí ló dé sásùkò àti sílọ̀ ń tó tẹ̀tún sun síwájú ni'imata ni majibunu fi ìmá kẹfí òmìnà náàzì kí ni ẹ sábà bá ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹlòmí gbogbo tó bá ti ṣe tó bá ti di pé ebi ti ń pa iṣẹ́ ò lọ mọ́ apàǹpàǹ ìbóṣe kí kan pàtàkì tó òun máa jẹun ṣùgbọ́n tí ó ṣe lè kí nǹkan yẹn pàtàkì bó ṣe lè kí ohun tó ń ṣe yẹn pàtàkì tó sásìkò òun bá tó kò nímọ̀ pé òun pàtàkì ju tó ń ṣe yẹn lọ́mọ. ní ọmọ táà ní àyàkúnmọ́. àrùn burúkú òun ni kéèyàn ráàyè kìí ṣàrò nìkan. Magibu ọ̀nà fi hìmá tàbí mìnà náà. Ìkẹ́ méjì kan bẹ tí wọ́n pọ̀pọ̀lọpọ̀ máa ń sábà fi mú kẹ́ náà gbolẹ̀. Àwọn ọmọ ara láàrin. A sì hajjú wà ní àlàáfíà. Àwọn ọmọ bí sí àlàáfíà gan. Wàlfàrọ́. Àwọn ọmọ

ọlọ́run kìí ṣe bẹ́gà o bẹ́gà ara lè máa sọ́lé yẹn fún kọ́ pẹ́ lówó ń kà áṣò bẹ́ ní kò pé ní ẹni tó tọrọ ẹ̀dẹ̀ sọ́lé yẹn fún òun àbẹnitẹ́ ẹfínú fẹ́dẹ̀dẹ̀ fún ṣùgbọ́n ẹni tó pani láṣẹ pé mú nǹkan báyìí wá

ètò ayé apláni àfàsùkò sí ọlọ́run fàsùkò sí nǹkan tí ẹ̀ tó ní ká ṣe fún un náà ìwọ ṣe ń fàsùkò tọ́lọ́run tó wù ọ́ ní ìmẹ̀tẹ́ni ní máa kírùn àtàwọn convenience time kí ló lè tó yẹn tí ọlọ́run ẹni tó bá ìjọba kí máa hùn nígbà ní mọ́tòbù náà fi máa kẹfì irun mìíràn náà anábẹ̀ ní àsòkògbà tí orí ṣe tàṣírí ẹgbò àìtójúmọ̀ bílọ́níà bá jẹ jókòó ń bí àwọn bàbá alẹ́ ìbá ní àjúra wa lọ ti jàkadì kọ́ oníkàlùkù náà mọ́ tó náà wọ́ọ̀dì ṣẹ́rin tẹ́ wọ́ọ̀dì yẹn ẹlò tọ́lọ́mù wọn ò fi tí wọ́n ní ṣe tọ́lọ́run ó dùn wọ́n lè ní pé àwọn pọ̀ náà lọ́dà àdúgbà yìí ìmọ̀ máa ń ṣe wá lọ́pọ̀lọpọ̀ gìnáàkà nígbàtà bá rí pé à ń pèpè sí ẹ̀sìn pé ẹwà fowó gbẹ̀sì lárugẹ a nídìí owó a nídìí owó àwọn ìyá máa tàjí mẹ́yìn a máa donate owó tí àwọn ọgbọ̀n ò lè fi ṣe sọ́kèwé ilé wọn tó bá bàjẹ́ a máa dé ní tẹ̀sí tọ́lọ́mù àtàwọn àpàdà wọ́n ọkọ̀ bàbá ti fún àyẹ̀wò 250,000 naira lọ́wọ́ kíbà ẹwà tó dẹ̀mú quotation sọ́kèwé fún tọ́wà sọ pé a lè ló 12mm pẹ̀lú bí ìṣe rí ìtò máa dáa jùlọ káà lórí àbí 20mm gbàtà ilẹ̀fẹ́ máa gbé mọ́tò kọjá lórí ẹ̀ àbí kí ni 12mm yẹn ok yẹn máa wà more preferable ok kápẹ́ntà àti bẹ́ẹ̀dà àti bíkìlì ìgbésọ́ tí ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ pé àwọn àtọ́ àlégbéyẹn ọ̀nà fẹ́ ta sáìtì wọn wọ́n fẹ́ ta ilé wọn tó wà ní ẹgbẹ́yẹn ewu ń bẹ̀ tó wà ní ẹgbẹ́ wa yìí gangan wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ta tẹbárẹ́ nìkan tó ní owó lọ tó lè ra ilé ẹwọ́n gan à ilé náà pé tẹ̀sítàfẹ́ mú ni o ọ̀pọ̀ ìwúlẹ̀ ṣípo àwọn fẹ́ travelers ní ìyàtẹ̀bárẹ́ nìkan ṣọ́wọ́n tí ìparí rẹ̀ síta á yà ilẹ̀dùn ẹni tààlà nídi owó fi ṣe tẹ̀sì fi ṣe tọ́lọ́run tààlà ẹnìkan ní wá síkì a nídi owó fún tó náà ju 2000 sákò tí owó tààmẹ̀kúnnú jùlẹ̀ ló náà jùlẹ̀ ayà ilẹ̀ ni wípé kílẹ̀ ọjọ́ ẹran tó ṣú arẹ́dẹ̀ láti payment 25 billion naira yẹn àti percentage táwọn agency náà fẹ́ gbà ẹ máa rò pé hey là ń kó lọ́wọ́ Gìnáàkà. Ìbàtọ́lọ̀ àwọn bá fún wa tó wà ní kápá wa yìí. Kọ́nbùlà fọkìrí ká. Ọlá ẹja ó yẹ kó tí máa tìwá ní Nàìjíríà. Wọ́n máa tó kọ́ mú rí kan. A máa káyà fúnra wa. Ó yẹ kó tí máa ti àwọn ọmọ Nàìjíríà. Káwọn kan láti Kuwait, àwọn kan láti Saudi Arabia, àwọn kan láti Dubai, àwọn kan láti àwọn olúkàkàkiri àgbáyé. Kọ́mọ wá fi owó ránṣẹ́ sáwọn àfáà kan lọ́dọ̀ wa ń kò tí gbọ́dọ̀ tèmi kọjá rí o ẹ má bínú mi ìtàbùkọ tó ń gbọ́dọ̀ wọn mo kí àwọn tí wọ́n ń nọ dára tó wọ́n fi ń ṣe tọ́lọ́run tó ń kọ́ àwọn ṣòro láti yẹn káàkiri wọ́n kọ́ mọ́sálásí wọ́n kọ́ àwọn classroom tó ń gbẹ́kọ̀gá gbẹ́gbọ́ o wọ́n fọ́ àwọn opó lówó wọ́n fọ́ àwọn orúkàn lówó wọ́n kọ́ lè kí wọ́n dẹ̀ náwó pé owó tí wọ́n fi ń ṣe ìwò sàwọ́dì kẹkẹtẹ́ ń owó kúwétì owó kẹkẹtẹ́ ń àwọn kan lọ́hùn yẹn náà ní tájiri tí wọ́n bò tán jẹ tó ṣẹ́kù

ẹwà àwọn olówó wa bọ́ ṣe pọ̀ tó sínẹ́tọ̀ náà tó náà ẹwòye sálárì táwọn sínẹ́tọ̀ ń gbà kámà tí sọ àwọn kọ̀nsẹ́ntà aláwánsì tó ń dọ́dọ̀ wọn iye tó ń gọngọ́n gbà ẹ ohun àtìyàwó àtàwọn mẹ́ wọ́láì wọn lè nà tán inú wọ́n ti fẹ́ ná owó tó tó wá ní kó tó fi ṣàdúgbò kó tó fi tún ìlú ṣe ó tún ti àfáàtì yẹn náà <laughs> búrò ẹ̀kọ́ ṣe gbogbo ẹ̀

kámà àdí ìtò tí jẹ́ ìtọ́ tèmi àtàwọn aráàlú tó kù tó tún wá ẹjọ́ pọ̀ lọ́rùn ẹ̀hùn وما تقدموا لأنفسكم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله Ọlọ́run bá ní gbogbo ohun tí mo bá fún yín tẹ bá mú nínú ẹ̀tẹ́ fi ṣe tèmi ọlọ́run tẹ́ ti síwájú pé ọlọ́run wọ́ ló nìkan yìí. Ọlọ́run ní kìí ṣànádànù, ọmọ tó kọ́ jẹmọ́lẹ̀ àǹfúsẹ̀kún. Tẹ bá lọ sí tẹ ra lẹ̀ sí tẹ ra lé sí tẹ ní property sí. Tẹ wá mú nínú ẹ̀tẹ́ dispose owó ẹ̀bẹ̀rẹ̀ sí fi ṣe tọ́lọ́run tẹ́ẹ̀nọ́wọ́ ẹ̀sẹ̀ sí. Dẹ̀tí dúró ìdá lọ́hí. Wọ́láhì investment tó lágbára ni. Wà kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó bèrè wọ́n tún máa wá best school tó fẹ́ fà ọmọ ẹ̀ sí wọ́n tún máa bí tó fẹ́ ọmọ ẹ̀ mọ́ lè ní kọ́dàrọ ọmọ ìlọ́wọ́ opportunity wọ́n náà ní ṣe tọ́lọ́n kó wá fà ìtókù lọ́lọ́n lọ́wọ́ lórí àlámọ̀. yá ayúwà lẹ́bí náà manú àfikù mímọ̀ razaqnakum min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullatun wala jafaa Wàlìkáfìrúnà hùmú zọ́límú. Ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ tó bá sọ délé náà Ọlọ́run fi á pé táwọn tó kù láyé bá ya olè tó bá ya ohun tó bá yóò lójú kòkòrò. Torí pé àwọn kan wà láyé yìí. Ah, wọ̀n bílíkì ni wọ́n, wọ̀n bíà ni wọ́n, arákùnrin kan jẹ́ oní ọlọ́pàá àwọn kan ló lè. mọdụ gan gbogbo tó níbo ló ti kójọ orílẹ̀-èdè ilò náà jẹ tí kò ẹgbẹ́ ẹ̀dẹ́ yá yíò ẹlẹ́bí náà mà lóòrùn ẹwà gbá àti pa àwọn kan ló lè mi márọ̀ ọ̀pọ̀ àwọn wà ní bóyẹ ká ti débi táwọn ará lóyìnbó dé ṣùgbọ́n àgbàbí táwọn gbà ó yẹ ti débi táwọn sàọ́dí kankan yẹn dé ṣùgbọ́n ṣe bí tán gbà akàn jọra wá nípa àwọn àdébẹ̀ ìjọba ìkó jẹ nìsánítẹ́sì ìdí pọ́jù ẹwọ́n tó ti wá rí ká tó débì lónìí bọ́nà ṣe rí ṣebó náà ló bí tàà fi nǹkan dé mú yìí tó bá pọ́ dọ̀dà sọ́nà yìí kí ló fẹ́ dà wá láàmú tó lè tó bá yìí fún ṣùgbọ́n àwọn kan owó tó tó ṣe títì láti bí tá a wà yìí owó tó tó ṣe títì láti bí ìdí Abẹ́òkúta ó wà lákàndẹ̀ nìkan mi àwọn mẹ́lẹ̀ ní àṣírí wọn tútẹ̀ ń gbọ́ àwọn kéré àwọn tàṣírí wọn wá tútẹ̀ gbọ́ iná nísìnyí gbogbo ń tán pàlọ́ wọn yìí èmi ò tí ì rí gbà lọ́wọ́ ìtàgbà lọ́wọ́ àwọn lágbájá náà ṣẹ́ ní ìtàgbà lọ́wọ́ tán jò ní lára tàà tún fi ṣe rí o iná wá ṣìwà bó ṣe wà náà ni àwọn ọ̀nà wá ṣìwà bó ṣe wà náà ni n tó dúrí níbi tàà tí ń bọ̀ yìí àbíkádélé ká tún lọ tún ẹsẹ̀ ẹ̀lú. Yá ayyuhallazi na àmánú. Ìbáwọn kan ni wọ́n wà nídìí owó yẹn. A ń fi kún. Ìbáwọn kan ni wọ́n ti kúrò mẹ́ ńgbà kan tí wọ́n ti jàmbá jẹ. A ń fi kún. Tí wọ́n ti náà ti ṣe tí wọ́n ti náà ti àpúrùfù mí. Nínú máa rọ̀zà kọ̀ọ̀nà kan. Owó bá mi sọ́dọ̀ sí náà, à ń fi kù.

lórílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ministries ọ̀pọ̀lọpọ̀ àwọn company tí wọ́n ti dẹnu kọlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ wa ńláńlá tí ẹ pọ́tọ̀ tí ẹ ká fi ṣe kọ́lọ́ fi ń ṣe tẹbá dénú gbogbo bíbà ẹ̀rọ pé ibi tí ẹ kọ́ fi gbìn ọ̀pẹ sí kọ́ gbé kaṣú sí kọ́ gbé kòkó sí kọ́ gbé pákí sí kí wọ́n gbé iṣu sí kí wọ́n ṣe oríṣiríṣi ọ̀gbìn sí wọ́n ti fi kọ́lé ìjọ sí oríṣiríṣi rẹpẹtẹ wọláhì gbogbo ẹ̀ business venture ni o. wọ́n ní ilimi fi máa fọ́ àlá. Gbogbo tó fi fi pàwá nìyàn. Wọ́n ní ilimi fi máa fọ́ àlá. Àfáyà tí tó ń wá nímọ̀ tó mọ̀ kó gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan yà àdúgbò ń tàṣírí ẹ̀ tí wọ́n wá sọ ọlọ́wọ́ sí láti fi àmọ̀. Bákan náà. Wà á máa lè gbé mi ní àìná béèrè pé owó tó ní láyé ọlá tó ní láyé àìnà kíta sábà ooo mọ́tò tó ní àìnà kíta sábà ooo ilé tó ní property tó ní owó tó wà káàkì ẹ báwo ló ṣe jẹ́ sí ẹ̀ mọ́lò ti rí àìnà kíta sábà ooo irú iṣẹ́ wo ló ṣe tó fi níye owó tó tó báyìí lákàáyì wà fí máa ń fa kọ́ ṣe sálárì náà lélẹ̀ ìṣàkébí sálárì ànà ní ẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀ àìnà kìtà sábà rúrùn oníṣọ́wọ́ ṣúwò jẹ́ náà yìí àìnà kìtà ṣe wọ́n májìpù rẹ̀ àbí màtírẹ́ẹ̀sì tí ó yẹ pọ́pọ̀ ju 1.2 million lọ lọ́sọ̀fẹ́ ará lóyìnbó tó ń bá kọ́lé wọ plọ́mbà òṣèkò tó ṣan 3.5 million fún àìnà kí Gbogbo torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ owó ọ̀hún ọ̀dá sáàni kankan tó bá ti kọ quotation fún yàn tó ti sọ pé iye báyìí ni gbogbo tó fẹ́ fi bá ṣiṣẹ́ iye báyìí dẹ̀lẹ̀ workmanship ẹ̀ tó bá ra materials yẹn tán tó bá ṣẹ́kù onílé ló ní ọ̀hún tó bá òun kó ní kó bó tún tà kó

ẹ̀tù 25,000 naira ní tàbábẹ́ra 25 eh, ẹ̀ torí 25 lè kí ní kan ẹ̀kan kan wọ́n tẹ́wó fún ẹ ṣùgbọ́n unfortunately ìgbà tó máa fi débẹ̀ ó ti jáwálẹ̀ àwọn kọ́kọ́ ti ń jáwálẹ̀ ní Nàìjíríà ní ìsìlátò tó sínú ogún <laughs> ọlọ́bá ọlọ́rẹ̀ mi bàbá lórí dáadáa ọdúnlẹ́ká fọkàn balẹ̀ a ti fi balẹ̀ àgbàníjẹ́ kó yíyẹ pẹ̀lú pẹ̀lú gọ́ọ̀lọ́ <laughs> ó wá débẹ̀ ń sọ òròpé 2500 ní ó ti jáwálẹ̀ bàbá ní 1700 ó wá bá ní 1700 ṣé orí gbogbo tó kù lórí ẹ̀ tó ṣẹ́kù yẹn wàláì ẹni tó wá bára màtírẹ́sì ló ní ọ̀ dá nǹkan ẹ̀ padà fún ọ má dápọ̀ mú ojẹ má fẹ́ràn ọmọ ọlọ́lẹ́ ìwé má fẹ́ràn ọmọ ọlọ́lẹ́ Máàrí àṣọ fásílítì o, tó ní máa bèèrè bèèrè kan lọ́wọ́ oníṣẹ́ ọwọ́, tó bá débẹ̀ tó jẹ́ 2005 ló sọ fún, tó bá di 3005 ṣé wà fi kún. Wà á pè lẹ́sẹ̀kẹsẹ̀ níṣẹ́ yóò ṣe ṣe mímọ̀ gbogbo tó ṣẹ̀ẹ́ ti kí ní ẹ ti gbéra sọ ẹmọ̀ pé láti òkè dáadẹ̀ sí kọ́ nǹkan wọ́n sí ní kọ́ wọ́n sí ní símẹ́ẹ̀tì mo ṣe rájò ní ní 1,002 wọ́n ti dẹ̀ 11,000 kìíní kan ẹ̀ẹ́ o wá kò níṣẹ́ o wá ní kó so kó fọ́ọ̀kún o jáwálẹ̀ o wá náwó ẹ̀ lẹ́yìn tó ti gbówó ṣẹ́ ṣùgbọ́n o lè débẹ̀ fásọ pé kó wá rí ara wọ́ọ̀lù yìí kò sọ pé ti bá fẹ́ bá yẹ́rẹ ara wọ́ọ̀lì àti ohun tí máa rà àti owó iṣẹ́ tèmi everything ẹgbẹ́ ní 50,000 naira ó bá ara ma cement ẹ̀yà kan ṣokò fi ṣe ìmáta mi ní gẹ̀yìnrí ìlàtí. Mo tó wá jẹ́ sábàbí okú oríṣiríṣi. Fàkámi sàfíhì. Fàkámi sàfíhì. Máta mi ní gẹ̀yìnrí ìlàtí. Ó dàbà dédé dákẹ́ náà. Máta mi ní gẹ̀yìnrí ìlàtí.

fọ́wọ́n sì fẹ́ ná báyìí àwọn ti ṣe over 3 million mo ní ṣọ̀nà ṣe ni ẹni tó wà mọ́tò yìí ó ní ó nà náà ló wà kí ló wá pàwọn ṣe wá jẹ́ ó ní ìfàd ẹmọ àwọn kíní ní gọ́tà yìí ní tó gbogbo yába gbogbo ẹ̀ ló jáde gbogbo wíṣì gbogbo kí ní ṣáàtì gbogbo ẹ̀ ló bàjẹ́ ìdí mọ́tò yẹn nìkan ṣó ló ṣẹ́kù gbogbo lẹ̀kún wájú méjèèjì gbogbo ẹ̀ ti lọ ẹniyàn kọ́ olóṣìwà fàkàmí sọ̀híhì my former HOD nígbà tí mo ń ṣe bí èjì mi lọ́wọ́ jáde kí wọ́n nílò rìn kọ́nà kó má mi kẹ́ wọn mi kẹ́ mọ́tò ní bóyá flat tire bóyá ọkàn tó pò gbogbo wọn tó dẹ̀jọ wà nínú mọ́tò kò sí kankan tó ṣe wọn ibi tó gáàdẹ̀ jókòó tó gáàdẹ̀ dákẹ́ فكم من صحيح مات من غير علة sọ Adénígbà kan kó bá ní kẹwọn. Wà ká mi ní àlèlè ní àṣà ìnà mi náà dáhárí. Mọ́tò yóò fẹ̀ gbé dédé kú kọlu kankan. Wà ká mi ní àlèlè ní àṣà ìnà mi náà dáhárí. Àwọn ọlọ́mọ máa sọrí ṣiríṣi ẹ bóyá ti ní kíní kan lára tẹ́lẹ̀ ni bóyá kíní kan àsìkò tó ni. Wà ká mi sìgárí. Wà á ti gbòòrò oríṣiríṣi nǹkan náà rí. Yúrítàjà. Ọdọọdún kan ní àwọn oní gbòòrò gbòòrò tó ń fìb pọ̀ṣọ́dún ṣọ́rọ̀ nípa ni wọ́n ń ṣe ní káàlọ́ ní ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ àsìkò tọ́rọ̀ fẹ́ pani sí àsìkò náà ni a máa lọ yunita tó ha níṣẹ́ ni ní kan báyìí pọ́nà tẹ̀rẹ ara wọn subhanallah وكم من سجار يرتجعت لعمره oríṣiríṣi ọ̀nà ní kú lọ́lọ́wọ́n lè sọ pásùkò káyàn mọ́ tó bá lọ sọ́rọ̀ ń bọ́ wá ní káṣì máa lú ẹ̀mí yìí tó kó dáadáa tàbá lè ṣe ní káfẹ̀ mi ṣe o fábílà àrọ̀ mi gáà ó bí ní sí àwọ́ ẹ̀ títí tí wọ́n sọ oníkò àyátaka òjàrí ní òní pọ̀gífọ́ ọkọ̀ ẹ, mú tó ṣe fún ẹ e, kí ló ṣe ma ó ti ká kí ni tó ṣe tó lè tó náà tó lè tó bẹ̀ tó náà ní ọkọ̀ ẹ. ìwọ̀n lọ wájẹ́ sábà fi ń gbóná tó báyìí wọ́n Sàtẹ́gì rúbù yá fàtà ìṣàmùsù ìṣàbábí. Torí pé báwọn ẹlòmí ṣe jẹ ayé mú kò jẹ èyé mi. Sàtẹ́gì rúbù. Gbogbo tí ò ní túnmọ̀ ẹlòmí àdẹ́ fún ní túnmọ̀ bàbára. Yàfàdá jàmù tó ìṣàbábí. A máa wá dáre lámà máa lálàjá rẹ̀, ẹlùmí àrẹ̀ tí máa bá níjẹ́ sí rẹ̀, nígbà tí máa bí sí rẹ̀. Wà sọ́mùdò yìí ṣe ibi yàtẹ̀lẹ̀ ọ̀bílì tàbí. Dáàrù pé láyé wá wọ́dí tó tó bẹ̀ náà. Wà sọ́mùdò ṣe ibi yàtẹ̀lẹ̀ ọ̀bílì tàbí. Wọ́lá ayé ìkọjá ẹ̀sùn eye. Uh-uh. torí pé a ṣe ń sàn jẹ́ àrípà ń dàgbà sí. yàgòrò lè mara àmúrò bí jíjẹ àdé. àwa rí pé èmi náà ti ń dàgbà sí mo ti dàgbà lágbà náà èmi náà ti ń lè kàn fà. wàláì kí yẹn ti sí fún wa ní. àmúrò bí jíjẹ àdé. a tún wá ní àlékún láyé àti tẹ̀ra property kan a tún ti ní nǹkan kan. yàgòrò lè mara ó sàn wá ní. àmúrò bí jíjẹ àdé. wà sọ́ọ̀tù lè máa ti yòówù máa zòbí ìrètí kọ́ bí. ikú bí wá ṣe yẹ. Mọ́tò lè áti fi yóò máa tó bí ìrìntì kọ́bí. Ó bá wà ní Kìrìsìmọ̀ àrílé ó kàn ṣiṣẹ́ dálé fún ọdún máa jẹ́. Na kú ló lè ábídí. Ó yẹ ẹjẹ́ kó ní kálukú tètè jẹ́ nínú tàà ń ṣe. Fábí ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ pé ẹ̀ ọ̀pẹ́ ò máa ti ilé látọ̀lá lọ, ṣíkì, tọ́kì, oríṣiríṣi sàámà máa jẹ rárá bẹ́ẹ̀ kọ́. Irú ìyẹn kọ́ ń gbà tí ìṣepọ́ fẹ́ lọ tàí sọ́bá ní ẹjà jẹ́ kí o.

ẹ máa mú nínú ẹ máa fi ṣe dáadáa sáwọn èèyàn. nàkúlù lè àbúdí ìsọ̀bẹ̀wọ̀n ya àbìnà àrídí. ẹlòmí ní pọ́pátì káàkiri tó bá kú ọkọ̀ máa wé sínú ọ̀rẹ́ alẹ́ ìsẹ́lẹ̀ jí sí mo yẹrí jí fi jùrọ́ bí. gbogbo community ní kíni sábà wà. alẹ́ ìsẹ́lẹ̀ jí sí. nílẹ̀ ládùúgbò ọ̀rẹ́ ti tàà lóní títí títí wọ́n rí ọba tó gbé àtúnṣe community meeting ọba ní ah, landlord meeting ẹjá lọ gbé kìíní sílẹ̀ pé abẹ́ tààlẹ̀ yìí kágbé for safety bóyá àwọn tó ní agbọ̀ndé ó wà bẹ̀ ní bí ọ̀sẹ̀rẹ́ni tó ní bóyá nìkan ló wá rà sílẹ̀ bá lè bóyá nìkan ló wá yọ rà sílẹ̀ sọ́bìrán yábínà rí dí yóò aládá yóò náà rí alẹ́sà lè jí sí mú yẹrí jí ń fi ìtura bí lè lè já sí lẹ́sà lọ́dún kan gbogbo ara àjọ náà sí 2005 àwọn kan gbé owó tó fún dànù nínú plane wọ́n gbé wọ́n jágùrò ní lẹ́sà lọ́dún náà di olówó lẹ́sẹ̀kẹsẹ̀ owó àwọn kan tí wọ́n gbé sínú britain táwọn náà ti pléènì já ẹ̀ka gíjà apá pléènì dáadáa àwọn èèyàn dẹ̀ gbé owó àwọn dẹ̀ dín lówó. ẹlẹ́dàlẹ̀ jíjí mo yẹrọ jẹ̀rin fi ìtura bí. àwọn tó gbé owó yẹn lò ró nípa àwọn tí wọ́n ti ti kú. fakulma ṣíṣà àwọn òró. wájú rọ́bì kúlù tù wálé bá. ìfúnpá máa wá sọ fún pé a. Ah, ẹ̀yà fakul máa ṣí ìjà àjọ tó wẹ̀ máa mú tó wẹ̀ máa wọ́ tó wẹ̀ wàṣírá bí kò lè tún wẹ́lé wa ní ìyá bá wá ya ò lè fi sáábì wa pé ya ò máa lè fi sáábì ẹjá máa ṣe wá àdínkù fáwọn ọmọ wa ìjẹ́rùbà wọn kọ́ ká máa sọ fún ọ ọ̀nà kí àwọn ọmọ ọ̀sọ̀ fọ́kọ́ torí ẹ̀tọ́ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin wa kájẹ́ kó tètè parí ká nẹ̀ ní ìdáríjì ká lọ́kàn dáadáa sọ́mọlàkejì kí rẹ́kọ̀dù wá dá lọ́dọ̀ ọlọ́run kó tún dá lọ́dọ̀ àwọn èèyàn tàjọ gbáyé torí pé ibi méjèèjì ẹ the man is good the man báwo ló ṣe rí lọ́dọ̀ ọlọ́run ayé sọ pé ó dá